We uh, thank God I'm back in the Esako Federal Constituency uh, in, uh, to celebrate the Christmas with our people. Uh, I want to appreciate uh, President Bola Ahmed Tinubu for deeming it fit to give uh, all the members of the House of, uh, the House of Representatives uh, palliative uh, grains. So here you have uh, two trailers of rice. You can see one trailer on the right, one on the on the left. So I prepared this for my constituent here in Esako Federal Constituency. So I want us to celebrate the Christmas in a very yeah, joyous yeah, mood. Yeah, Thank you so much. There's a trailer here. There's, these are two trailers here. Give way, give way. Give way. I'm not putting one of my stage. Here is another one. This one is not up to. This is uh, about 400 bags that we have here. There's two trailers of rice here. This is 400 bags. Can you see the rest? Oh, Then, oh, not one of my stage. Uh, I have about uh, about uh, how many bags of uh, rice? About 900, 100 because of because of the space. All in all, we have four trailer load of rice. That is 600. That is uh, six times four. That is uh, 1,000. Uh, six times four, 2,400 uh, bags of rice, which uh, we have branded in my Rather, in my name for my federal constituency. tó mo kíwa kíwa mo kíwa kíwa ó gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mí orúkọ tèmi ò yí padà rárá yèyé dára kò wé kò kò kò èmi mò ń jẹ́ happy new year happy new year mo ti miss yín dákú hmm, ẹ má wọrí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ fúlì lágbára lọ́wọ́ ọlọ́run fẹ́rẹ̀ sùn ẹ̀yin èèyàn mi ẹ ti gbọ́ mo wá fẹ́ bí ní south west ṣé wọ́n pín ráìsì délé ẹ̀ ṣé wọ́n pín grain dọ́dọ̀ ẹ̀ because ìwọ tó bá ń gbọ́ fídíò mi dáadáa mo ń tẹnu mọ́ kínní ní during christmas period pé christmas tá a mú èyí báyìí gọ́fìmẹ̀ntì gbogbo àwọn tó wà ní kábínẹ̀tì bàbá Tinubu kì í ṣe pé torí ó jẹ́ kábínẹ̀tì wọn bí wọ́n ṣe máa ń ṣe náà nìyẹn àtàwọn past government o máa ti pín owó wọ́n á pín ráìsì tó bá nírọ̀ mo pa scroll down tó bá mọ̀ wípé o gbọ́ ọ̀rọ̀ yìí láìmọye ìgbà náà àwọn fídíò mi bá mi confirm sí abẹ́ fídíò yìí with your comment. Hmm? mo ní wọ́n máa pín ráìsì wọ́n á pín ẹ̀wà wọ́n á pín iyọ̀ wọ́n á pín òróró wọ́n á pín owó kò sí nǹkan tán ní pín tán anything pín ebù náà máa pín ṣùgbọ́n kí ni nǹkan tẹ́ fẹ́ fún aráàlú tó àṣẹ bàbá Tinubu wọ́n ló make wọ́n make effort láti wípé kí wọ́n pín rice àbí kí wọ́n pín grain ìwọ tí o bá máa gba rice wọ́n á fún ẹ àti grain ìwọ tó bá dẹ̀ sọ wípé o fẹ́ lọ rà á fúnra lára ẹ wọ́n á fún ẹ ní ṣé two hundred million àbí èlò náà náà pé anyway àti owó àti rice, àti grains gbogbo ẹ̀ mo wá ń bi yín ẹ̀yin tilẹ̀ Yorùbá ṣé àwọn sínétọ̀ yín ṣé wọ́n pín dé constituency yín ṣé àwọn house of rep yín ṣé wọ́n pín nǹkan tó jọ bẹ́ẹ̀ dọ́dọ̀ yín nígbà kírísímàsì ṣé o rí nǹkan kan ṣé o gba nǹkan kan hmm. ẹ wá o ẹ wá o ẹ̀yin èèyàn mi mi ìwà abẹ́yàn kankan jà nínú ọdún twenty twenty four àlàyé ọ̀rọ̀ ni mo wá ṣe àkíyèsí ni mo wá pè yín fún má sì ṣí fídíò mi gbọ́ mi ò ṣe àwọn fídíò wọ̀nyí àbí àwọn àlàyé wọ̀nyí láti kó ẹ láyé àbí lọ́kàn sókè àbí láti mú ìbànújẹ́ gorí ọkàn ẹ bí kò ṣe wípé mo fẹ́ kó o mọ situation tí ó ń ṣẹlẹ̀ ní orí ilẹ̀ ẹ àti tèmi ní inú ìlú tí ìwọ àtèmi jọ wà tàbí lọ́ǹgì sí torí ta bá sọ̀rọ̀ pé Yorùbá nation ṣáà ti gbà ní àti ìgbà a ṣe wà ní Nàìjíríà so gbogbo tó bá ṣẹlẹ̀ ń òun la máa sọ. So èmi ò wá sọ eléyìí láti kọ́ ẹ lọ́kàn sókè mo kàn ń bi ẹ́ ni ṣé lóòótọ́ ni ṣé o ti rí gbà àbó ò tí ì rí gbà rẹ́rẹ́ ti rún rẹ́rẹ́ ti rún bọ̀ kí ló dé tí jẹ́ pé ẹ̀yin ọmọ Yorùbá òtítọ́ ọ̀rọ̀ ẹ fi sílẹ̀ ẹ máa wo ogbó lọ mo mọ̀ pé ìwọ̀nba tí mo tún ń sọ yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí nǹkan gidi nípa gọ́fìmẹ̀ntì rí wọn ò san nǹkan gidi nípa gọ́fìmẹ̀ntì ìwọ tó dẹ̀ rí nǹkan gidi ò sì sọ with proof lára àwọn nǹkan tèmi ń rí àsè proof o lè mi mú jáde ìwọ tó bá dẹ̀ rí nǹkan gidi mú jáde wàláì máa gbé máa sọ mi ò ní olódì kankan yìí lọ́tà kankan ní gọ́fìmẹ̀ntì mi ì lọ́tà kankan nílẹ̀ Yorùbá àbí kò yé wa mi ì sì gbógun ti ìjọba bàbá Tinubu ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ gbogbo wa la jọ ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ tí bàbá Tinubu bá wá débẹ̀ à ní sọ èmi ò ní sọ pé torí bàbá Tinubu jẹ́ Yorùbá kí n rí òtítọ́ kí n má sọ. So ìyẹn ni problem tájọ ní kì í ṣe pé à ń ba government wọn jẹ́ ẹ̀yin tí ẹ fẹ́ jẹ́ kí wọ́n gbọ́ràn tí ìwọ bá ní nǹkan tó dáa nìkan ní ká máa sọ nǹkan tó dáa yẹn percentage wo ló fi jẹ́ sí nǹkan tí kò dáa rárá ẹ má máa try torí pé ẹ fẹ́ káwọn èèyàn rí yín bí ẹni pé nice kí ẹ máa gbógun ti àwọn tó bá ń sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí kò yẹ yín bẹ́yẹn tẹ́yìn bá ń rí jẹ́ ń bẹ̀ tẹ́ ní connection tẹ́ máa wọ èèyàn ẹ rọra jẹ́ kó mọ níwọ̀nba now ṣe ti rí corruption tí a bá ń pariwo pé ìjọba ò dáa àwọn èèyàn wa gan ò sùn àtàwọn èèyàn wa àti àwọn ìjọba ẹ dáa ìnira yìí pọ̀ kí ló dé òkè nígbà tí wọ́n ní pé kẹpín rẹsì faraàlú fún ọdún ẹẹmí rèé pé pín o tẹ bá máa pín àwọn kọkọsì yín nìkan lẹ máa fún ní ráìsì abẹ́fẹ́ sọ wípé àwọn gómìnà wọn ò ṣe ẹ̀ ráìsì fáwọn èèyàn wọn ni wọ́n ṣe òróró wọ́n ṣe owó wọ́n ṣe gbogbo ẹ̀ many many of it wọn ò ní máa gbé jáde mọ́ torí ká má bàa sọ̀rọ̀ nǹkan tí wọ́n ní kán ṣe ẹ̀ faraàlú ẹ̀yin sínétọ̀ tí ẹ bá bọ́ síta kẹ́ wá ṣàlàyé ẹ̀yin house of rep tí ẹ bá bọ́ síta kẹ́ wá ṣàlàyé ibi tẹ́ kó ráìsì àti grains tí wọ́n ní kẹ́ pín fún àwọn èèyàn during the xmas ibi tẹ́ kó sí orí àtàyìn o ẹ tún ìbú gbó owó ọ̀pọ̀lọpọ̀ wà tó fẹ́ defend yín blindly torí kẹ́ ẹ lè fáwọn lówó torí ìjọ tán bá fẹ́ ṣe patí kán lè invite yín kẹ́ wáyé wọn sí torí ìjọ tán bá pàdé yín ní patí kẹ́ ẹ lè bá wọn ya fótó gbogbo ìyẹn rubbish ni lọ́dọ̀ tèmi ìjọ tí n bá ti ní nǹkan ṣe tí n bá tẹ̀mí ọlọ́run bá direct mi kí n pè yín tẹ́ ẹ bá kọ̀ ọlọ́run á fòkúta rọ́pò yín kò jù bẹ́ẹ̀ lọ mi ì fi dandan ṣe nǹkan ṣẹ́yìn náà ti ń rí rẹ́rẹ́ ti rùn rẹ́rẹ́ ti rùn ẹ̀yin senator house of rep àwa ń dúró dè yín o mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ òun náà lẹ̀dẹ̀ ti gbọ́ yẹn báyìí o ìyẹn nìkan mà kọ́ corruption ti lágbára nílẹ̀ Yorùbá ẹ jẹ́ wá gbé yín débẹ̀. Hmm. Good morning, Nigeria. Happy New Year. I'm doing this video based on the statement issued by the provost of the ICPC, Tunde Babawale, who said there is a lot of corruptions in government parastatals, government agencies. I'm confirming this to tell you what Provost said is real. That is why I'm calling the attention of the ICPC, EFCC, Mr. President, to the corruptions that is going on at the National Heart Charter. There is a lot of corruption. All the property of the National Charter had been sold and the money was converted to their personal account. You can see this document that shows the movable and unmovable items of the national theatres it shows that the national theatre has properties look at it let me tell you all these properties no longer there they are, it has been sold and the money was converted to their personal account so secondly the auditor general report who indicted the general manager of misappropriation of funds a lot of abnormalities not following the due process What is the ICPC doing about this document that indicted the general manager? Are we going to continue like this? So we are calling the ICPC. They should look into it. This thing was written in year 2020. So to indict the general manager of Niger Theatre for not be following the due process. That's it. To confirm all what this editor uh, general report, the chairman of the National Theatre, Watahu, wrote a petition to the ICPC to tell the ICPC that there is a lot of embezzlement, misappropriation of funds, intimidation is going on at the parastatal. You can call the chairman of the Ratahu of the National Theatre to confirm this. The meaningful Nigerians, the concerned stakeholders, took it upon themselves. They wrote a letter to the ICPC. This letter was written on the first of June 2022 to tell the ICPC the kind of the corruption that is going on at the National Art Theatre. We are calling the ICPC. They should come and tell the whole Nigeria what is the outcome of these uh, petitions. Is it real or false? But the information I gathered was that the petitions have been trashed out. I don't know the language they trashed out. Maybe they have bribed the ICPC not to come out with their investigation. I don't know. But when I had trash out, I don't know what they mean. But if the trash out will not be work, we are calling the ICPC to come out. Seriously, our national artifacts, it was sold. The national artifact was sold. Where is those artifacts we used during the first act seventy-seven? The all Nigerians should come out and tell us. They should, the GM should come and tell us, where is the artifact? It has been sold in millions of naira and the money was converted to deposits. ICPC Mr. President, this is not the kind of the new hope we are praying for. We need up to stand upright to fight for our rights. Ṣé ti gbọ́? Òun lẹ ti rí property to one nínú National Art theater. pátápátá wọ́n ti pin mọ́ra wọn lọ́wọ́ kì í ṣe joba? látọ̀dọ̀ ìjọba ṣé láti ìjọba bàbá Tinubu ni rárá bàbá Tinubu call láti last year according to the petition tó náà kọ́ ń bẹ̀yẹn tó náà trash out wọ́n yá dànù wọ́n kìkì ẹ̀ into the bin <laughs> Nigeria my country wípé petition yẹn kò ní rí òrùn láyé wọ́n ti fà á ya wọ́n ti trash ẹ̀ out ló ń jẹ́ bẹ́ẹ̀ kábíyèsí rí ó dà pé kábíyèsí ló ń sọ̀rọ̀ yẹn ẹ̀yọ́ gbogbo property yẹn wọ́n ti pín mọ́ra wọn lọ́wọ́ tán àní ó dìgbà tí ẹ̀yin aráàlú tẹ́ ẹ bá ṣe tán láti gbà ayé yín lọ́wọ́ àwọn tí wọ́n láwọn ṣèjọba ní nàìjíríà kò dé máa wò gbogbo wọn tán bá kó wọn papọ̀ tán sì wọ́n rí bítí wọn ò ju wọn tó ten percent wá o tó o bá rò wípé àdúrà o mọye ìjọ tó ti ń gbàdúrà pray for Nigeria <laughs> àdúrà yẹn náà ló tún fẹ́ bẹ̀rẹ̀ sínsìn tó bá tún yá ṣebí bàbá Tinubu ti promise yín mo bi ẹ́ gbogbo gọ́fìmẹ̀ntì tó ti lọ kó tó kan bàbá Tinubu ǹjọ́ ti ní promise kan tí wọ́n made fún yín tó come to pass ǹjẹ́ gómìnà ti promise yín ní nǹkan kan come to pass ẹ tún wá lọ ń rely ẹ lọ believe lori promise the same tactics ṣe so sọ wípé bàbá Tinubu máa ní another eh, tactics tiwọn ó máa yàtọ̀ sí àwọn tó ti wá tó ti lọ ni ẹ láwọn nìkan náà lè ṣe Mr Calculator ṣé ó ti wá ń yé yín nísìn wípé script ni gbogbo president nàìjíríà ń kà àwọn tó ń rúlu nàìjíríà ohun tó bá sọ fún wọn kan ṣe òun náà máa ṣe ṣé ẹ̀yin ò rí bàbá Tinubu kẹ́ farabalẹ̀ kẹ́ wò wọ́n wípé wọn ò ní power lórí many things kì í ṣe pé kò wù wọ́n láti ṣe many things ṣùgbọ́n wọn ò ní wọn ò rìlíìsì agbára yẹn fún wọn hmm. àgbò ó dàbí ìgbà tíyàn bá fúnyàn láàgbò tó ní òkè ìgbàgbọ́ yìí o mo dáṣe ẹ o àbí màálù yìí o gbà mo dáṣe okun ọrùn ẹ tó dì í mú Mm-hmm. yes bẹ́ẹ̀ exactly there are so many things tó máa wù wọ́n láti kàn ṣe ṣùgbọ́n tí wọn ò ní oore ọ̀fẹ́ láti ṣe tí wọn ò yọ̀ǹda ẹ̀ fún wọn láti ṣe. ẹ eh, gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní plateau ṣé bí ìwọ náà mọ̀ ìwọ náà gbọ́ eh, ẹ má wọrí ẹ̀yin ti south west màkàmàkàn lóye kàn ṣe mọ̀ pé mineral resources pọ̀ nílẹ̀ yorùbá náà wọ́n ń bọ̀ wá fún yín ṣé tiẹ̀ wá rí el tán fi jẹ oyè ní Ogun State ẹ kú ilédè o ó yẹ ẹwù. Alright, still in Bogos where those people Bokos were in Jos where those people came to attack those poor people. If you remember the video again, where they were pulling a child from behind his dead mother and his dead folks, you understand? So this is where, where it happened. Now, let me tell you what's funny. Bring the camera down. This is tin. This is tin. These are minerals. Look at it on the ground. These are minerals. So it is pretty obvious. See them, see them, come. It is pretty obvious that these people are being killed the, because of the richness of their land. Can you imagine they had to burn down the place? Come. Come. See, start from here. They had to burn down the place. See these houses? Everything burnt down. We came into this village there's literally nobody in the village, like literally nobody. They had to run away from their own land, from the place where they were born, where their grandparents lived. Do you understand? Can you imagine minerals on the ground? See, minerals on the ground. Minerals on the ground. I mean, this land is rich. Why are they doing this? I don't know. It is obvious, but we act as if I don't know for political reasons. But please, please nigerian government please now i'll take you to where the children are the children that are being affected those people that they killed their children i will take you to the idp camp where they are if you see them then let's not even talk about the ones that are in the hospital without hand and legs because of insecurity in nigeria or because of greed what we all can enjoy in nigeria we have a lot of minerals in nigeria that we all can enjoy we are not supposed to be poor in this country dubai get only oil sell dubai day We have we are rich anyhow. Look at this land, plain land. Turn this camera. Look at the land. Raise it up. Look at this land, plain land. See, see, plain, beautiful land with raw minerals on the ground. But yet, Nigerians, we are still suffering. We are still poor. Chetiri. Mm? Mm? Mm. mm. ṣó wá rí question tèmi wá fẹ́ bi ẹ́ báyìí ni wípé ṣé lójú tiẹ̀ àti lọ́kàn tiẹ̀ bẹ́ẹ̀ yẹn kò lọ́wọ́ ìjọba nú ní nǹkan tó to ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé ó possible kí Chinese kàn déédéé kúrò ní ìlú ẹ̀ àbí any expatriate kó kàn déédéé kúrò kó kàn déédéé wá dán nǹkan tó ń dánwò bẹ́ẹ̀ yẹn kó kàn déédéé pa àwọn èèyàn láìsí mímọ̀ sí tí wọ́n ṣe pé wọ́n jagun torí wọ́n ti jí wọn gbé jí wọn gbé jí wọn gbé níbi ibẹ̀ yẹn wọ́n ti jí wọn gbé gba ransom pa wọ́n pa wọ́n pa wọ́n wọ́n kọ̀ wọ́n kúrò ńbẹ̀ wọ́n wá wí pé wọ́n ń disturb wọn torí wọ́n fẹ́ kó àwọn solid minerals tó wà bẹ́ẹ̀ ó ló ti rí tán ti fi hàn yẹn níbi tí àwọn mineral resources yẹn pọ̀ dé ó tún wà lórí ilẹ̀ wọ́n kúkú wí pé kí ni ká ṣe ẹ jẹ́ kúkú wáìpù wọn fújarẹ́ kí gbogbo wọn kúrò ká lè ṣe nǹkan ta fẹ́ ṣe òkè òun sọ lọ́kùn ẹgbẹ́ yẹn wípé ẹ̀ ń ṣèbí náà ti ní kò sí bàbá ńlẹ̀ ẹni tó lè dánwò nílẹ̀ Yorùbá ṣùkẹ́ ọ̀dọ̀ yín ló easy jù ọ̀dọ̀ yín ló easy jù ó ti ń bọ̀ báyìí ó ti súnmọ́ ṣó mọ̀ pé àwọn ọba wa àtàwọn gómìnà àtàwọn sínéètì wa àwọn nǹkan nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ni wọ́n ń pàdé àpòpọ̀ mọ́jọba tí wọ́n ń wa gbogbo àwọn mineral resources wa lẹ́yìn wa àwọn tó bá wá kàn wọ́n á wá pariwo síta pé ẹjọ́ ẹ bá wa bẹ̀jọba o ìrántí babájídé ẹ rántí bàbá akérèdọ́lù ọ̀run yín ire o bàbá ẹ rántí ìdànrè lọ́dún náà lọ́hùn tí wọ́n ní bàbá kó àwọn chinese lọ́bẹ̀ tí wọ́n lọ ń wa kùsà lórí ilẹ̀ àwọn ẹni yẹn oko táwọn dẹ̀ fi ń jẹun ni ilẹ̀ iṣu ilẹ̀ kókò ilẹ̀ gbogbo cassava nkankan ìmí yìnyín rí tẹ̀ lọ́dọ̀ àwọn family nǹkan táwọn gbójúlé gbogbo nǹkan tọ́yìn ẹ̀ rí tìyẹn táwọn fi ń jẹun tán fi ń survive wọ́n ní bàbá Akérédolú wọ́n ló kó àwọn èèyàn lọ́bẹ̀ pé wọ́n discover àwọn mineral resources ń bẹ ó ń ṣẹlẹ̀ dáadáa dáadáa dáadáa so tó bá sọ wípé kinní ṣó o rí tó bá yá wọ́n á bẹ̀rẹ̀ sí ní wá wọ́n á máa ju oríṣiríṣi nǹkan sí àìmọye village. nílẹ̀ Yorùbá ti dé fíléèjì mi tó yẹ pé mineral resources ń ṣàndànù lẹ̀ báyìí àwọn gan-an tó ní nǹkan wọn ò mọyì ẹ̀ àfi kẹ́ ẹ máa kó bára yín àfi kẹ́ ẹ máa hùwà ìkà nítorí pé máìdí yín ti wà polluted with negativity kẹ́ ẹ bá tèèyàn jẹ́ kẹ gbógun ti ṣe oníṣẹ́ kẹ má fẹ́ understand nǹkan tẹ́ni yẹn tó ń go through nǹkan tó ṣe tó fi ń kó anything jọ kẹ rojọ́ kẹ bà tẹ́ni yẹn jẹ́ kẹ kàn ṣe yín lóore kẹ wí pé kí ẹni oore tó ṣe fún mi ti pọ̀ jù kí ni mo lè ṣe kí ni mo lè fi sẹ̀sán rí mo ní láti bà tiẹ̀ jẹ́ ni kẹ máa rojọ́ ẹ̀ kiri nǹkan tí ò ṣe nǹkan tẹ́yìn ṣe gangan tẹ́ni yẹn fi react kẹ má lè sọ ẹ rò wípé ọlọ́run ó jọ ẹ̀yin ènìyàn nǹkan tẹ́yìn ọmọ Yorùbá gùdù sí nìyẹn ẹ má wọrí mọ̀kànmọ̀kàn lóye nǹkan ó ń bọ̀ wá bá yín ẹ má dìde lójú oorun yín ká ẹ pa kiri mọ́ra ṣé tí wàá gbọ́ wàá rí wàá máa sọ wípé irọ́ ni mò ń pa bẹ́ẹ̀ yẹn o àbí ṣebí bọ̀bọ́ tí ó máa ń ṣe oríṣiríṣi lórí Instagram yẹn òun lélẹ̀ èmi ò ń gbé fídíò ẹ̀ torí mi rò bẹ́ẹ̀ ó dà tí pé ó ti divert kúrò ní gbogbo àwọn ìjà yamayama tó ń jà kiri tí ò make sense lọ́dọ̀ tèmi so eléyìí tí mo rí tán ṣe ẹ̀dọ́dọ̀ mi ó make sense mo gbé ẹ̀yìn o náà ti rí ṣó dìgbà tán bá àní mo ń bi ẹ́ lókun àyà ẹ́ bá mi kọ́ síbi comment section ṣó possible kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ kó má lọ́wọ́ ìjọba nù ìjọba ò rán ẹni nàìjíríà citizen kankan ara wọn ni wọ́n mọ̀ àtàwọn immediate family wọn wọn ò rán ẹ tó wáá fi ti ara ẹ̀ fi gbọ́ ilé náà. Do you know that most of these places that are under attack in northern Nigeria have some of the biggest natural resources underneath the ground and the trading of those natural resources are going on while people are being killed in those communities do you know now let me bring you up to speed real quick if you realize some of the most fertile lands in northern Nigeria are the ones that are being attacked. Most of our fresh, beautiful vegetables and fruits come from Plateau State. Do you know what is underneath those beautiful fertile lands? It is also solid minerals. Guza. For some of you who know, you know. People are killed daily while miners are mining those lands. How can you raise down an entire village? Bring it down to ashes evacuate everybody there and go behind their backs to go and be mining their gold. How wicked can you be? Do you know that it's also affecting not only our economy, but also the food supply for the common man who cannot afford to eat? I am a farmer. Yes, I'm an agri entrepreneur. I deal with grains. And the rate at which food is going to be scarce in 2024 you are not ready for it. Things that we buy for as low as 20,000 when they are in surplus. We bought this year for 80,000 naira when it was in surplus. You are not ready for it. For us who do food storage business, we know exactly what you are saying. Ask anybody who is into farming. Underneath all of this madness, this crisis of insecurity is a major business of natural resource buying and selling. Illegal. Zamfara has gold. You see? ṣebọ́n ló gbàlàyé tí ọmọbìnrin yẹn ṣe lálàyé fún mi sìn nítorí wọ́n fẹ́ wa mineral resources ní orí ilẹ̀ wọn níbi tí wọ́n bí wọn sí tán forí wọn sọlẹ̀ sí ní nọ́ọ̀tì ń bẹ̀. Mm orí bọ́n ṣe ń pa wọ́n wẹ́n wẹ́n wẹ́n èèyàn gbúdọ̀ mú ẹdìyẹ tó rà tó yé ẹyin tó pa ọmọ ẹdìyẹ téèyàn ń sìn ká má ti sọ ajá ewúrẹ́ gbogbo àwọn pẹ́ẹ̀tì yẹn èèyàn gbúdọ̀ mú wọn gan-an pé pípa jẹ lèèyàn máa jẹ èèyàn gbúdọ̀ máa ṣe wẹ́n wẹ́n wẹ́n wẹ́n bẹ́ẹ̀ ṣó ti wá rí báyìí ṣó ti ń yí e ṣó ti ń clear Shooting clear get kó clear now you see yes nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn wọ́n ti fẹ́ pa wọ́n tán ní bèbè ó lọ fáàgàn ni o ṣé wọn ò ní gbé wá sí ilẹ̀ Yorùbá báyìí ọ̀nà owó ni wa àtẹ̀mí lè gbà láti má jẹ́ kí wọ́n ṣerú nǹkan báyìí fún àwọn ènìyàn wa nílẹ̀ Yorùbá torí màkànmàkàn báyìí ni oyè ń kàn wọ́n lóyè tó bá ti kanra òun wọ́n ní bó bá pẹ́ bó bá yá á padà kanra ẹ̀dẹ́ àwọn ò sì fẹ́ irú nǹkan báyìí fún àwọn èèyàn wa èmi yẹn sọ tèmi èmi ò fẹ́ irú nǹkan báyìí fún àwọn èèyàn mi nílẹ̀ yorùbá kí ni ọ̀nà àbáyọ láti prevent ilé kí ló rò pé ìwà àtìmí lè ṣe láti jẹ́ kí ẹ̀mí èèyàn ìdáàbòbò tó péye kó wà fún àwọn èèyàn wa torí ṣòmọ ipá àwọn tó lọ spray lọ́jọ́ sí tán ju àdó olóró lẹ́ẹ̀kínní wọ́n ní mistake wọ́n tún jù lẹ́ẹ̀kejì ṣé mistake nìyẹn kì í ṣe mistake wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni ṣé wọn ò ní wá ṣe irú mistake yẹn náà nílẹ̀ Yorùbá kan sọ pé mistake ni rántí pé àwọn tí wọ́n náà ju àdó olóró síbẹ̀ tí wọ́n pa wọ́n àtàwọn tó gé lápá tó gé lẹ́sẹ̀ ṣé o mọ̀ wípé gọ́fìmẹ̀ntì ò dá sí wọn everybody ti move on kò sẹ́nibọ̀dì tó ríro tó bá ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá kò sẹ́nibọ̀dì náà tó máa ríro ẹni bábà ló máa mọ o jọ ń torí ọlọ́run kí lo rò pé ọ̀nà àbáyọ sí gbogbo wàhálà yìí àti ìdààmú yìí kó má bàa ṣẹlẹ̀ kó má bàa dé bá àwọn èèyàn wa nílẹ̀ yorùbá wá bá mi drop comment ẹ̀ sábẹ́ fídíò yìí bá mi ṣe kí ni bá mi drop comment ẹ̀ sí abẹ́ fídíò yìí jẹ́ kí ìwọ àti mi kájọ ṣe kí ni kájọ gbéyẹ̀wò torí ó ń bọ̀ ó ń bọ̀ báyìí ẹ̀yin náà lẹ sọ ẹ láwọn náà dẹ́ẹ̀dẹ́ ẹ̀jẹ̀ àdẹ ara dẹ́ẹ̀ kò wá ní délẹ̀ tán kó jẹ́ wípé kí ni ẹyọ àṣẹwà kéyìn sókè kò sẹ́ni máa gbà o anybody tó bá kú ó kú dànù nàìjíríà kò sí justice kò sí nǹkan kan mi ìfẹ́ kò fẹ́ mí ẹ̀ta fàlà nínú ọdún yìí mi ìfẹ́ àwọn èèyàn wa tó lọ síbi oko iṣẹ́ òòjọ́ wọn kán tún lọ kú kán lọ pa wọ́n sórí ilẹ̀ wọn mi ò fẹ́ kí fídíò yìí gùn jù mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o mo wá tọrọ fún ìfọwọ́sowọ́pọ̀ yín nínú ọdún 2024 bẹ́ẹ̀ ṣe dúró ìwọ bẹ́ẹ̀ yín tẹ dúró tì mí tẹ believe in me tẹ support dream mi tẹ ń bá mi wo àwọn fídíòs mi tí ẹ ń bá mi thumb up tí ẹ ń bá mi comment tí ẹ ń bá mi share mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀ ní dálé ayé ṣe mo wá tún fẹ́ kẹ́ bá mi túbọ̀ tẹra mọ́ ju ti twenty twenty three lọ nínú ọdún yìí ẹ encourage mi mọ́ mo ní ìdíyín láti pé kẹ́ encourage mi mọ́ gbogbo nǹkan tẹ́ bá lè fi support dára má hesitate láti ṣe tó o bá ṣe pẹ̀lú inú kan wàá rí èrè rẹ ọlọ́run ti di dandan kó bá mi bùkún ọ bẹ́ẹ̀ ni á sì bùkún ìdílé rẹ bí fídíò ìbá wá dọ́dọ̀ ẹ máa bá mi ṣí ẹ káàkiri bá máa mi pé káàkiri kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n gbọ́ mi ò bú ọba mi ò bú dòyè mi ò ṣépè fún bàbá Tinubu ṣùgbọ́n òtítọ́ nǹkan tí mo bá rí òun ni mo máa sọ ẹ má gbìyànjú àti sọ pé ẹ fẹ́ pa mí lẹ́nu mọ́ ẹ lè pa mí lẹ́nu mọ́ ẹni tó ń gbé nínú mi ó jẹ́ ẹni tó ń gbé nínú ayé lọ má robi rò yóò jálù ọ o má ṣépè fún mi yóò mú ọ o jọ̀ọ́ nítorí Ọlọ́run bá mi gbọ́wọ́ lé share button bá mi thumb up àwọn fídíò yìí tẹ́ bá ti ń wò ẹ máa bá mi click like ẹ máa bá mi like ẹ ẹ sì máa bá mi pè síta ire o.